محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون لقاء ṣayẹyẹ قالوا ọdún tí ṣe a máa rí táwọn kẹ́ máa sọ gbogbo ọdún tó bá ti báyìí láyé òun lọ́dún èèyàn ìgbà làjọ ń sọ orúkà báwọn ń sọdún báwọn tó yíká rẹ̀ ni àwọn pàtó dìsẹ́mbà àwọn ọmọ january one two thousand and twenty one báyìí. ìṣesí yìí. ọlọ́run ọba sọ̀hánà owó tààrà ti kú akérò nípa rẹ̀. بود كثير من أهل الكتاب أطلقنا وفتداتيا àwọn òbí ṣe mùsùlùmí nínú àwọn ẹlẹ́sìn míì yá ni wọ́n yá kékeré yóò máa wù wọ́n láwọn yóò لكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسكم táwọn bá lè rí yídá padà rí lẹ́yìn ìgbàgbọ́ yìí tí wọ́n lè dá yín padà lẹ́sìn káfíìrì hásàdà mìíràn àìdí àwọn òṣèlú. eléyìí wọ́n fi ń ṣe kì í káàkiri ro lọ́dọ̀ wọn mí ń bá àdìmọ́ tàbí ìyàlẹ́ láwọn lẹ́yìn tó ti dọ̀tí ilẹ̀ sí wọn. Yọ́n máa sọ wọ́n ní wàhálà yìí abájẹ́ ti pọ̀ jù. Ìbò kàlàńkà ẹnìkan ní ẹ̀ka lọ sọ́ọ̀tì. Ẹnìkan yẹn tó fẹ́ fún òun yí sọ́ọ̀tì. Ìṣesí yẹn náà lọ́wọ́ wá sàlà ẹ̀fọ́ ẹgbẹ́ wọ́n ti ṣe sọ́ nígbà tó mi ní àlẹ́ ìta. Àwọn ikọ̀ sọ́nà àwọn bàkàtà àdìyà tí wọ́n náà bá gba ọ̀gẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ yóò ti lóòrò dẹ́kun pé táwọn bá lè sì í lọ́nà ni wọ́n á sì í lọ́nà sẹ́yìn náà jẹ́ni lẹ́jọ́ ti ábíyù ní ìyá lẹ́nu tí ó tù lóyún o sẹ́yìn ìmúra yìí wọ́n máa yóò ti lóòrò ìlà àwọn òkúta wọ́n máa lè sọ̀rọ̀ wọn lè ní ẹnikẹ́ni lọ́nà ìjára wọn lọ tí wọ́n náà bá mọ ohun tó ń ṣe náà wọ́n ní fúra yìí ọlọ́run ọba sùhánù ọ̀tá aládùúgbò wa ń pa wọn ọlọ́run fi sẹ́yìn onígbàgbọ́ òdodo ìyá ẹ̀yìn ẹ̀lẹ́dì náà mọ́nù ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ̀yìn tuntun ẹ̀lẹ́dì náà káfàá wò. tẹ̀lé tẹ̀lé àwọn aláìní gbàgbọ́ yẹn ìyá rotu ohun àlà àkọ́ ìgbò nígbà tí wọ́n ti bá a níṣe nínú kúkúrò náà wọ́n á padà síbẹ̀ ní ọkọ̀. ọ̀tà ọ̀lẹ́gbò ọ̀sìrì ẹ wá padà yípo lẹ́ni tí wọ́n pàdánù wọn ẹ̀yà òdòdó ọlọ́run sọ pé káàdẹ́mí pé kí ló dé tèmi tí inú àbọ̀dún tí ń pààrà lọ́sẹ̀ ọ̀sẹ̀ wo láti lọ yìí ọlọ́run ní àtẹ́bí sọ fún àwọn bàgàdà àbíyà ìgbéyà àbíyà lìkítà ẹ̀yin onídìrà límọ̀tà tuntun ní àǹtàdì ìlà kí ni dèbẹ́ ń dáhùn yẹn padà fún olójú ọ̀nà ọlọ́run mọ̀nì àmà ẹ̀ tó ti nígbàgbọ́ tẹ́lẹ̀ ẹ̀dọ́ àpò ìgbé bá wá ṣe ábìnrin yà ẹ̀bùn òun náà àìwájà. láti lè pààrọ̀ ọ̀nà tọ́tọ́ rẹ̀ sí ìtọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ìkùn ṣùgbọ́dá èyí náà ti jẹ́rìí sí pé rọ́lẹ̀ gbégi o wọ́n mọ̀ ọlọ́run wọn ẹ̀jẹ̀ ọlọ́run tó sọ fún mi ìpè wọ́n láyà ní. o gbọ́dọ̀ kẹ́sìn dáadáa. àwọn Yorùbá máa sọ pé yóò tó pé yóò tó tó níbi láàbùsùn mi fi máa kún pẹ́ sí. ẹgbẹ́ mélòó náà wà ní sọ́ni pàṣẹ ṣe bẹ̀rẹ̀ ọdún láti dárẹ̀ wọ́n láyà sáré o. wọn ò ní yẹ wọn ò ní gbò yóò kọ́ ìlú ìdàgbò wọn máa bá yín jà hàtà ẹ̀rọ tó lò máa ń di èkó tí wọ́n á darí padà kó ń sí. ẹ̀sìn lọ́dún ọba ti lọ́ba wọn kẹgbẹ́ bí èyí tó ń ṣe yìí ọ̀sẹ̀ sí wọn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dún lórí ohun tí máa ń lọ sí máa ń pọ̀ sí aláàjì ọ̀gá lórí ẹ̀ lọ́n pè ní ayélu. wọn ò ní máa bá yín jà tí wọn fi da yín padà hàn di ètò èdè títà lọ tí wọn fi da yín padà tó bí ẹ̀sìn yìí ni wọn lágbára àti ṣe bẹ́ẹ̀. ọlọ́run sọ ní ayé àmì tí wọn ní òbí lè palẹ̀ wọn ìwọ nígbà tó lọ lọ bí wọn tí ò bá tẹ̀lé òbí dání. ẹ̀rí mọ́ wọn náà àlè ànábi sọlọ́lá sọlá sọlá mi nà ọ́ sì méjì sílámì náà táǹkù kò má ń la lè jẹ́ kí islam ọmọ nìyẹn dá ọdún oṣù déédéé ìtọ́lá wọn bá ní bẹ̀rẹ̀. òun ní kẹ́niyẹn bá ti tí ò bá tán. ọlọ́run ọba sọ̀hánà ló wọ̀ sàáyà إذ أنت قائل إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين tẹ́ẹ̀bá lọ tẹ̀lé àwọn ìkan nínú àwọn ẹni tó fún tíra wọ́n lè darí padà lẹ́yìn tẹ́tí ní ìmọ̀ àdarí padà tẹ́tí kékeré. ọlọ́run sọ fún wa ní ẹ̀ làhàmàtà ìpàgọ́ mímú ayélujára. ọ̀nàmọ̀tẹ́ láwọn ọkọ̀ kan nínú àwọn èèyàn yẹn wọ́n dẹ̀ bẹ́ẹ̀ sórí àtẹ́bí lọ́nà sọ̀rọ̀ àròsílá wọ́n máa rọ̀dì lórí ìdájọ́ ìyá àkùsọ̀ wọn lè sáré kankan lọ́mẹ̀dá ọ̀rọ̀ ọlọ́mọsọ́nà náírà mi ìwà ìsinmi kẹfìrọ̀ láyé lórí ìdájọ́ àwọn àti ìdìbò ìgbẹ̀rẹ̀ ayé wọ́n sì máa sin àwọn èèyàn lọ́nà pẹ̀lú kẹnu wọn. Ee sórí yìí tó ń ṣe lóde ìfẹ́ ẹnu lásán lásán ni o. Àráyè tí wọn ni àbá tú kalẹ̀ ó ti jẹ́ bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nú wọn, wọ́n fẹ́ àwọn èèyàn lọ́nà pẹ̀lú kẹnu wọn ní lẹ́yìn ayé. Láì dájú pé wọ́n nímọ̀ nípa àtàkùn ìṣẹ̀lẹ̀. Ayé ìṣẹ̀lẹ̀ wọn àyè bá dàgbà. Àṣírò. táwọn ọmọ ẹgbẹ́ láti máa sọ pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọlọ́run àti bẹ̀rẹ̀ tó ṣe fún wa. wọ́n ní kí ọlọ́run ọba tó máa ń tẹ̀lé gbogbo ẹ̀jẹ̀ ó tàbí ọlọ́run ní ní náà láti láti káwá sọ pé wọ́n pè é nọ́mbà kejì ọ̀rọ̀ àkọ́kọ́ láti lọ lọ yọrọ sí àwọn yẹ̀kú nínú gẹ́gẹ́ bí wọ́n fi fẹ́ fà téèyàn fi ní mọ̀lọ́dẹ̀ kan àbọ̀dẹ̀ méjì tí ó fi fẹ́ dára wọn lórí nọ́mbà kejì. wọ́n ní kí àwọn yẹ̀kú dé àtẹnà sọ́rọ̀ ẹ̀ ẹ̀rí two thousand bọ́ǹkà yìí two thousand and twenty one àti bọ́ǹkà yìí wọ́n á wá sọ́kọ̀ máa wọn ọ̀sẹ̀lẹ̀ kan àti àwọn èrè èròǹgbà kan tí wọ́n máa wá pinnu wípé nǹkan ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dún yìí ìdẹ̀sí lọ fẹ́ kọ́ ṣẹlẹ̀ lọ́dún yìí bí tí mùsùlùmí bí ó ti bí ó ti lọ gbọ́ nìyẹn ebe ṣẹlẹ̀ báyìí àwọn nǹkan báyìí èròǹgbà báyìí òun ló wò pé ó ṣẹlẹ̀ wọ́n máa bìnrin lẹ̀ ẹlòmílẹ̀ lówó lè rí inú wọn ìgbésẹ̀ báyìí náà wáyé ní gbogbo tó bá fẹ́ ẹ̀tàn ni láti dá wa padà kó nínú lànà tá a wà lórí ẹ̀ ọ̀rọ̀ kejì ọdún wọn bá ń pè é òní ìbásòkò ọmọ àjà sí lágbóso ìhàpẹ̀lẹ̀ ìbàwọ̀ ríro òtítọ́ papọ̀ mọ́ ìbàjẹ́ ni àti ìpèpè lọ́sídìí àìdígbàgbọ́ àti ìsinà àti bálabàlá nínú ẹ̀kọ́ síbi wọ́n ń pè wá lọ wọ́n ó tún pè wá lọ síbi wà dásílẹ̀ kàtíyà rẹ̀ ọlọ́run kan náà là ń sí ẹ̀sìn kan náà gbogbo àbí ẹ̀yin ọ̀tá pè gẹ́gẹ́ à àwọn òpin gẹ́gẹ́ yàtọ̀ sí àlá ẹ̀yin pé jésù o àwọn kan sáyẹ̀sì máa jímọ̀ ní ní orúkọ jésù láti wọn mú sẹ́sì kan náà làwọn à ń sí ẹ̀sìn sẹ́sì ẹ̀bọ kí n fi ẹ̀dá ní ẹ̀ sẹ́sì tó yẹ kó fi ọlọ́run káàkiri lélẹ́yìn ẹlẹ́ni tí fi àlá nìkan lọ síbi kí ni ọ ibi wà láti ẹ̀yà ẹ̀sìn kan náà là ń sìn. àti pé láti lè fẹ́ fi islam kéjì àyè tó fi kẹ́gbẹ́ gbogbo ẹ̀ níbi ìdíkùn bẹ láyé bí wọ́n ń lọ nìyẹn àdúgbò ẹgbọ́lọ́ àbúrú tí wọ́n dá lẹ́ńtẹ́ ọlọ́run bá ti bá ní palẹ́ rẹ̀ wọ́n ní wọ́n pe àwọn aláburú yẹn wọ́n làwọn dá múkáàsì lẹ̀ orí burúkú níbẹ̀ nínú múkáàsì kí lórí burúkú tó wà mẹ́ẹ̀. òun ni pé wọ́n pé mùsùlùmí àti kiri yó wọ́n máa lórí ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo wọn ń ṣe ọlọ́run bá ní kó ata ẹni tó wọ̀ lẹ́sìn ìtawálẹ̀ kíkọ́rọ̀ ọlọ́run bá ní káta rẹ̀ kó lójú ọ̀rọ̀ ọlọ́run tó ní já wọn ní ojú tó rímọ́ lẹ́yìn ìgbà rẹ̀ aburú ni wàá ibi ọ̀rọ̀ kẹta ń dùn kẹta àwọn mùsùlùmí bá dáwọ̀ yé tàbí nígbà kẹjẹ bí wọ́n ti ẹ̀fẹ́ ká dára wọn yóò nígbà. òun ní pé àwọn ìtọ́ka kọjàrá nínú tẹ́rọ ọlọ́run ọba sàánà àti súnà nẹ́bí sallallahu alaihi wasallam àti àwọn orípa àwọn ẹni ìsáájú rere tó lálàáfíà ìgbà ìwé ànábì amòṣe abẹ́hàtì kùbá tí kọ̀ọ̀kan ní agbègbè bára jọ àwọn káàkiri. Adága tí wọ́n bá ń sọ fún wọn bí wọ́n yìí lọ sí. Ẹ má gbàgbé ọlọ́run bá subhanahu wa ta'ala ní sọ́dún tó kọ́ ọ nígbà tó náà bá ń lóye àwọn ìbáàdùn rahman àwọn ẹ̀rọ ọlọ́run bá jọ káyé ọlọ́run lóye wọn síbẹ̀ yìí pé nínú òṣèlú àwọn ẹ̀rọ ọlọ́run bá jọ káyé ni pé wọ́n lè ní ìlànà rẹ̀ àdúgbò àwọn ẹni tó ṣe wípé azọ ọ̀dọ̀ àwọn bèbèrè wọn ò fi gánì rẹ wọn è síbẹ̀ wọn è lọsí wọn è fún ọ lọ́wọ́ ọdún wọn méjì nìkan ni wọn kọra dà asọ̀rọ̀ nípa ènìyàn ní ọ̀sẹ̀ tó kọjá lọ ẹni nínú àwọn ẹni òun lọ rárá kan sáré sọlá àtúnlá tí wọn mú dé sí gbọwọ nípa rẹ pé arákùnrin ní ìlérí lásìkò àtẹ̀bí sallallahu alaihi wasallam. níbẹ̀ wọ́n gun ra fún wọn síbi tó ń pè ní buhari. àtẹ̀bí sallallahu alaihi wasallam ní òbẹ̀rẹ̀ tó béèrè wọ́n ní buhari náà yá. ǹjẹ́ ààyè sẹ́ni lọ́dún máa ń kọ ọdún bẹ́ẹ̀ tó ń kórè ẹ̀ lọ́dọọdún ní kò rí bẹ́ẹ̀ tó béèrè àwọn béèrè lọ́kọ̀ ẹ̀rì kọjá kan jọ ń sọ ọdún bẹ́ẹ̀ lọ́dọọdún ni lọ́jọ́ ọdún ẹ̀wọ̀n ẹ̀yẹ́ ní kò nígbà yẹn la nẹ́bi sọlọ àṣọlá lọ́sẹ̀ wa sọ yìí pé a ó bíbí náà ṣe lọ́mú lérí rẹ̀ tẹ̀. ẹ má ti ká gbàgbé pẹ́ ni tó fi lérí yẹn ìṣe pọ́fẹ́ lọ sí òrìṣà ọbẹ̀ sí lọ́mù. àti mùjábà ti wí pé wọ́n ṣẹbọ níbì kan wọ́n sùn tó lè fún wa ẹ̀ẹ̀kan lọ́sí lọ́ máa ń lọ síbẹ̀ ìyẹn gbọ́dọ̀ lọ sí ìjọsìn fọlọ́ọ̀rọ̀ bá dẹ́ta níbẹ̀ ká tó wá sọ yìí pé ìyẹn wà lọ àárẹ̀ bí máa lọ sa ìsùn lánàá ọ̀nà alọ́ọ̀rọ̀ ayé ọlọ́ọ̀sà ìsùn lánàá wọ́n ní kí ló dé ká àgbẹ̀ kòtò yìí lóhùn kó ń lọ ọ̀yàn kí lọ lọ ọ̀yàn ìwọ lọ yẹn lé báwa fi tètè ní lọ tẹ̀sùn lọ fẹ́ lọ yẹn yóò tún yá àwọn ọ̀làmọ́ àlùsùn àwọn ẹ̀bá tó bá burú tí wọ́n náà dání lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tọrọ òye wọn máa ní a ebi àwọn ẹbí òkú lórí ọbẹ̀ ya ya ẹlẹ́ ká máa ń ha ẹ̀ka á ń bẹ̀ yé rà ẹ̀ńtí ọba kúkú kú lórí àrídájú ẹ̀ńtí ọba yé kó yé lórí dáadáa aláǹdáwọ̀ ara rẹ̀ o kẹ́rọ kóbìnrin ò ní fẹ́ gbọ́ ibi ọmọ òun ti ń bẹ lájò kọ́lọ́hún tí kó dé lálàáfíà àkórí ṣe lọ́dún táwọn fẹ́ mú yìí yóò jáde àti rẹ̀ gbogbo owó pátákó ìgbẹ́dọ̀ àbẹ onítàdúrà ọ̀làdúrà ẹ̀wà ẹ̀lẹ́ni mọ́ àwọn ọmọ yìí nígbà lájọ ilé kan àwọn àlọ́nà sọ ẹ̀rín sábà ọ̀rọ̀mọ̀nà kàkọ́ bọ̀dé ọlọ́run tẹ̀lé ààrẹ ó ní ẹni ìlọ́wọ́ ilé táwọn ọ̀sẹ̀ bọ́dé sọ́ọ̀tì wọ̀ ìjọba ọba ń sọ ẹlòmí ìlọ́lá mi fáyé náà sọ̀rọ̀ sàtàkẹ́ táwọn ọ̀tá ọlọ́run nígbà táwọn ọ̀rá ń sọ̀rọ̀ mọ́ olùkọ́ ìgbà ìdàgbàsókè lọ́kàdì wọlé tó wọn sọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ṣàlẹ̀ kí lọ́kà tó wọn ọ̀rí bí lásìkò lóru ọ̀rọ̀ ìdí ìnáwó owó الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا fara jọ wọn níbi apákan ọdún tí wọ́n ń ṣe. Yóò máa ti lọ́rùn èèyàn ìdùnnú máa wá sẹ́mi wọn bẹ́ẹ̀. Àjọ ṣègídì náà ni àtàkọ́ àlágbájá ìdùnnú máa wá fún alára. gba tiẹ̀ kí lọ́kàn yẹn fẹ́ lọ́dún ẹ̀. bákan náà kéèyàn lẹ́sìn fẹ́ fún àwọn ẹni wọ́n lè jẹ́ kí má lè tó láàrin yá ọlọ́run ọba tẹ́lá pé pé àtẹ́lẹ́ pẹ̀lẹ́dì náà mẹ́nu látẹ̀tẹ̀ kìlú ìyẹ̀kú dàwọ́n náà sọ̀rọ̀ àwòyá ẹ̀yin nígbà gbọ́dọ̀ ẹ má mú àwọn ẹjú àti àwọn ọ̀nà sọ̀rọ̀ ẹ má mú ọ̀nà àwòyá ẹ má mú ọ̀nà olóyùnfẹ́ ẹ má mú ọlọ́rẹ̀ apá kan wọn máa ń bára wọn sọ̀rọ̀ ẹ̀ ọmọ ń yẹ sàwọn ìlà kò mí ẹni tá a bá rí gbogbo àti wọn ń lo yín ọgbọ́n mẹ́tẹ́ yẹn ní gba tí wọn yìí bá ń ṣe yìí náà wà mẹ́ ọ ẹ̀ òǹkàlì mi ń ṣe mi ò tọ́jú mi ní àṣọ ọlọ́mọ ẹni wọn bá gba tí wọn ń lo yín bá ṣe kò mí ara wọn ní ṣe o inna allah la yahdi al-qawma adh-dhalimin ọlọ́run yìí fọ́ọ̀nù àbálá láti máa lè láyà tètè wá. Nínú ayé mi, ọlọ́run la tẹ́bi lọ kọ́ ọmọ yóò rí inú nàbí láti máa yọ ọmọ ìtàkùn ìwà ìlú nàbí ká dàlọ́ àwọn sùúrù. Ó lè ráwọn ọjọ́ ká bá tó gbàgbọ́ sí àlá àtọ́jọ́ sí gbàgbé àná. Máa máa fìfẹ́ fún ẹni tí ọ̀rọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ jíṣẹ́ ẹrú sí ọlọ́run ọba ní òtítọ́ ẹ̀rí ọ̀rọ̀ bí ìta ti yẹ wò ẹ̀yọ́ nígbà tó lòdò èdè bá lọ bẹ̀rù ọlọ́ ọ̀lẹ́sọ̀ fẹ́ni yìí tó bá jẹ́ mùsùlùmí wọ́n máa ṣe àwọn ayẹyẹ ọdún tí ò ní pìlẹ̀ ọgbọ́dọ̀ lọ́bẹ̀ ọgbọ́dọ̀ kẹ́kẹ́ bẹ̀ ọgbọ́dọ̀ sàtìlẹ́yìn bàbá máa dẹ́gbàá pẹ̀lú tààwọn àlọ́ ìdúró ọ̀tàkùnrin. onídàájá làárín ẹni lọ́wọ́ lórí olùkọ́lá ti àwọn àlùkò tí wọ́n yà tó báyìí. ẹ má rẹ̀ ẹni lọ́wọ́ lórí kí nàá ní ẹsẹ̀ àti ìkọjá làkọ́sẹ̀ tó lọ ẹgbẹ̀rún ọlọ́run ìnáwó àṣẹlẹ̀ ìjọba ẹ̀kọ́. torí ní ọ̀rọ̀ apáyọ̀ ọlọ́run ìyá ọlọ́run ọba tó lè kó yóò ti sọ. ayé ìmùsùlùmí náà ẹ̀ dáadáa àní gẹ́gẹ́ bá sọ bá gbọ́dọ̀ fún àwọn ìrírí láti lẹ̀ ní gbogbo ọ̀nà yóò ní ẹ̀ máa bá wọn gbé ní ọdún yìí ìyá yóò sára àgọ́dọ̀ tẹ̀rù. kódà tí èèyàn bá jẹ́ mọ̀ èèyàn gbọ́dọ̀ sí ọlọ́run àti ọlọ́nà mi tó bá mọ̀ lókun ò nídìí wádìí ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá àlekè ọlá bá ti ní kọ́ ọmọ kò wulẹ̀ sí wàhálà mọ́. ilé sẹ́nìkan wá bẹ́ẹ̀ ní ti olóhùn bẹ́ẹ̀ lágbàdo ọmọ abẹ́rẹ́ yìí pé èyí tẹ́ máa fi sísá palẹ́ fún ọdún ni ó nídìí àtiwájú. ṣùgbọ́n tọ́jú ẹ̀ ní ti ọba ń sọ ọmọ rí pé abẹ́rẹ́ àgbàdo torí sakala la fẹ́ ṣe láti ṣe fún ọdún láì lè yọ àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ra lé ẹ̀rí bòrí ẹ̀rí. tó nípa bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ bá wọn pèpè lọ́bẹ̀ nígbò fún ọ̀dẹ̀ tí wọ́n fi gbé ẹ̀yà dọ̀là ẹ̀yà ló ń sàrà ọ̀rọ̀ ẹ̀rí ọdún èyí kan sí mùsùlùmí ò sí ẹ̀gbọ́dọ̀ tá a sì kẹ̀kẹ́ pé bọ́yá àsìkò oríire kẹrin. sọ̀rọ̀ mi ò fi bá a ti ń sọ ọ́ ní ọ̀kẹ́ lè àti ìwà gbọ́ wàhálà àwọn afá ìwà afẹ́ pọ̀ báyìí o sọ́dọ̀ wàá yí bóni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbà kó tiẹ̀ sọ fúlẹ́lẹ́bí rẹ̀ kò yẹ kó tiẹ̀ rí ní kàkiri rárá pété mo nà sábà ti sàyìn dàgẹ̀rì bí a àsìkò dáwà àsìkò rí lé nìyí o ọdún titun ọ titun wo ni bẹ́ẹ̀ wẹ́ ní abẹ́ fọ́ àbí bò lẹ́sẹ̀ mọ̀ àbí bò titun abẹ́ kọ́ ní ìjẹ́ bò lẹ́sẹ̀ mọ̀ àdìgbìyànjú àgbà bá ti gbà àlùbáríkà kan ni nítorí ẹlòmí ọ̀wá ní ìṣiṣẹ́ mọ́ àdó àwọn àbí gbani ẹ kúkú máa tàbẹ́lẹ̀ irú ẹ̀yin lẹ̀ wá lé ẹ̀yọ àwọn tí wọ́n àwọn táwọn ń ṣiṣẹ́ ní àtọ́jà tí wọ́n bìlẹ̀ yá dáadáa ẹlòmí ọ̀wá lọ sí ìbò fẹ́ sí àwọn tí bẹ̀rẹ̀ lé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀kì kẹ́kẹ́ ọdún tuntun kẹ́kẹ́ wọn fẹ́ kí bẹ̀rẹ̀ pẹ̀lú pọ́ńtà pàṣípò àgbáríkà àlọ́kọ́ wọ́n ṣe púrọ́jẹ́tì náà nígbà tó wọ́n sì kẹ́kẹ́ ọkọ̀ àgbọ̀dọ̀ tẹ̀ kásárá bí dúró lọ torí kò tẹ́tà kankan lọ́jọ́ òní tí wọ́n pè ní wọ́n wọn àtúntò ọ̀sán àfẹ́ ní wọ́n yìí bọ́yá tó sáàdì ọ̀yàtọ̀ táwọn ọjọ́ dà pọ̀ òní ìtumọ̀ kankan rárá bí dúró lọ ọ̀rọ̀ mi ẹ̀yọ́ nígbà tó lòlò ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọba wọn tó sì mọ̀ òun kí wọn lórí ẹjọ́ wà ládùúgbò ẹgbẹ́rún kí wọn torí rẹ̀ tó bá dẹ̀ sì kí inú rẹ̀ ó dùn àbọ̀ bá tètè tó kàn ọ́ tù wá. ó ti mú dòdò rẹ̀ tó tiẹ̀ kó dé kí inú rẹ̀ ó bàjẹ́ kó rí aburú lọ́wọ́ báwọn lè ní kó tún bá. ọ̀rọ̀ tí ó tẹ́ ayé ẹ̀ mùsùlùmí ni wa ọyọ́ wọn gbọ́dọ̀ tẹ́bí bàbá ẹ̀ nìkan. aláìyọ̀ ló lọ́jọ́ fún mùsùlùmí láti dúnrín mọ́ tààrí ní ìjọba ti dàbí yìí ní Muhammadu sallallahu alaihi wasallam. torí gbogbo ń dáhùn kọ́lá tààrọ̀ ìfẹ́lẹ́ mi ọba dáhùn yóò bí wọn kọ́ dúpọ̀ àbáàkà ìwé jẹ. déètì lòun sọ̀rọ̀ pa rẹ̀ ẹgbẹ́ òun ní déètì ọ̀la ìyìn ògo àlọ́jẹ́ fáwọn láti dúnrín mọ́ tààrí ìjọba ti Muhammadu sallallahu alaihi wasallam èyí tó ti fẹ́ dúpọ̀ tó lè bá ka láti ìdíjọ́ ọdún kìíní tó ti pé fourteen forty láti táwa ní ìjùmọ̀já ìlú ya báyìí. ẹnu àwọn sọ̀hábà kò sí má gbàgbé o ìjìmọ̀ sọ̀hábà ọjà. àwọn ti kò sí báyìí ọ̀dẹ̀ ẹ bá ti bẹ́ẹ̀ bí ọ̀sọ̀ ẹ̀rí yẹn tí ó lò ó lérí àbẹ̀wò fún bẹ́ẹ̀ ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ẹni yóò tọ́ bá ya máa tó jíṣẹ́ lẹ́yìn tó náà mọ̀ fi hàn sí. ọ̀yẹ́ tẹ̀lé àwọn ní ìrọ̀tẹ̀lé ìlú mùmíní. ọwọ́ àlọ́ tẹ̀lé ládẹ̀ sí ìsọ̀nà àwọn mùmíní àdéhùn ìsọ̀nà mùmíní. wọ́n ní lọ́wọ́ máa january one two thousand and twenty one ten guy ìsọ̀nà mùmíní o. tí èèbá ti pé bá jẹ́yàn bí abika tó ń ṣiṣẹ́ ọ̀gbọ́dọ̀ má kọ́. ẹ àwọn èyí tó bá jẹ jẹ sàbọ ìgbé ọ̀rọ̀ lágbára lórí ẹ̀ ó sì máa kọ́ jíjọ́ fún ọba ní wọn ní pọ́blẹ́mù lórí yìí. àbí mi tó ṣe pígbà láàyè wà fún ẹ láti kọ́ méjèèjì ọkọ̀ọ̀kọ̀ kọ́ jíjọ́ ike òdíje ṣe sèkúsèé oṣù karùn-ún fourteen forty two ọwọ́ àlùwà àti tó ti déédéé ó gbé tí wọn yẹn sẹ́yìn sọmọ gbọ́dọ̀ tí yàrá káàsì wọlé yóò fi ṣe afúró sàánẹwì jù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì pẹ̀tọ́ ṣe déédéé one one two thousand and twenty one àná ti rí pé àbá yóò rí kíní ìròyìn ló gbé lẹ́yìn pàpà jùlọ bí dára ti láǹfààní ẹ̀ bí dára láǹfààní ẹ̀ á mọ̀ bá a láǹfààní ẹ̀ ni. ó lè ọ̀gbọ́n ló jẹ́ fún mùsùlùmí láti dúrí mọ́ ìmọ̀ àmúdéèdè ìjọra àtẹ́bí wa sọ̀lá àlùsọ́lá ìjọra tó ṣe. ìjọra ẹ̀rí mọ́ mi lélẹ̀ láti bàbá ọ̀hánà ọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀làwọ̀ ìṣẹ̀lẹ̀ àjù wọn ò sẹ́ni pírẹ́sì kẹta lórí. àwọn mùsùlùmí lè jogún ẹ̀ látọwọ́dọ́wọ́ títí nígbà yẹn láti ká ìdí sí i. ayé wa mùsùlùmí náà ìbádọ́lá ẹ̀yẹ rúkàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà wa gbàkà sí àwọn ní ká máa ka àlùmílá yìí adé ní rọ́nà ẹni ní kẹ́yìnkẹ́yìn wọn padà lọ́ọ̀ ní ti ọjọ́ mi jésù àwọn ọ̀rá yìí lé ẹni ẹ̀rì ní kẹ́yìnkẹ́yìn wọn tẹ́ lọ́ọ̀ bíbí tá a bá ń lọ sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa ní atẹ́kùtẹ̀ méjì yìí wò náà atẹ́kùtẹ̀ méjì yìí wò náà ìlẹ́ni ọ̀wọ́ àtúwọ̀ ajínà ìlẹ́ni wọ̀ ẹ́yìn. يعني استمداد الذي هو أدنى للذي هو خير إلى طار ذكر ذكر لك ما كان يلاجئ ẹwà ká àti gidi gan ní ọ̀nka yẹn lè mi ká àti tèmi kò sí ìjọba mi pẹ̀lú wọn sọdún wọn sọdún ní tó kéré nìyẹn àwọn apáàrọ̀ àfìrèrè lẹ̀ ní kéré bí òun lò ní lànà ọ̀gá àti ọlọ́wọ́ adọ́wà sọ yìí tó gbogbo sùn àwọn náà ti di tó sùn ẹ̀kọ́ ẹ̀wọ̀ nàìjíríà rẹ̀ ẹ̀wọ̀ lè má kà í january náà yìí gan ní ti ìlà àbúṣà ìlà àbúṣà ẹ ọlọ́run ọ̀sán ọ̀rọ̀ òun ni wọ́n fi oṣù wọ́n fi oṣù january lọ́ fi sùn february náà ni ìlà àbúṣà nẹ̀kọ́ nẹ̀kọ́ yẹn ni pé òrìṣà ìmọ́tótó ẹ̀wọ̀ máàsì náà ni ìlà àbúṣà ẹ̀dá kò sí ìmúbáyẹ̀kọ́ tàbí nìyẹn. ọ̀sá ẹ̀wọ̀ éprìlì wọn lóbìnrin tó lọ́wọ́ láyé ilé màbúdà tó rún náà àwọn ará rómù wọn máa ń sìn ní ẹ̀rí máyò náà ní èyí tó ń pè ní mẹ́à kílá ń pè òun ni ń pè ní yàtọ̀ obìnrin lòun náà ni tóun tọrọ ní dídàgbàsókè lọ́dọ̀ àwọn ará yìí náà bákan náà wọ́n gbà pé yàrá kẹ̀míìrù àlìhà ọ̀sà tó tóbi jù tó tóbi jù táwọn ará róòmù ń bọ ìyókù tó tún kù báyìí bí àwọn ẹmúro yí ẹmúro yá òun náà fi gbé pẹ̀ jáde àtúbẹ̀ yìí tó tún dàrú mọ́ wọn lọ́wọ́ tí wọ́n mọ ibi wọ́n fi ọwọ́ ara wọn bọ̀ òun lọ́ọ́ ra wọn sẹ̀pẹ́mbà ẹgbẹ́ túnbọ̀ rẹ̀ ní bí oṣù méje ẹ̀rí bá dáwọ́ dé kílẹ̀ yìí sì mọ́ sí ìfọ́sùn kẹsẹ̀ lẹ́mọ́ ọdún oṣù kẹjọ nínú èdè latin ẹ bá gbé lọ sí ní láti oṣù kẹjọ ẹ nọ́fẹ̀mbà ẹ òun lóṣù kẹsàn dìsẹ́mbà òun lóṣù kẹwàá nínú èdè láti ẹ dákun sí yẹn làwọn ará lọ pẹ̀lú gbogbo àwọn òṣùmọ̀ tó ní ìṣùmọ̀ tó wúlò ìgbẹ́ fáwọn òṣùmọ̀ táwọn àká ọba adẹ́ta sọ pé ìrìnà ìdẹ́ta ṣùgbọ́n rẹ̀ ìtàlọ́ ìrìnà àṣàrà ṣẹ̀rọ̀ bí gbogbo àwọn kẹtọ́ wọn bẹ àwọn kẹtọ́ ní ìṣùmọ̀ ni lọ́dọ̀ ọlọ́run ọba sùhánù káàkà ní ọdún kan oṣù méjìlá ẹ̀rí gbogbo àwọn oṣù tó nínú ọdún muhammed láti fi rin ilẹ̀ yìí dé àgọ́dọ̀ jàdí bẹ́ẹ̀ ìgbésẹ̀ ìwọ̀nyẹn lágbára sọ́pà torí báwọn èèyàn jáde láti lọ jẹ́ àwọn fáwọn rọ̀bíọ̀ rọ̀bíọ̀ àwọn rọ̀bíọ̀ sáà nítorí pé àwọn èèyàn sábà máa ń gbélé lásìkò yẹn tòrójú wọn rọ̀ ẹ̀rí jùmọ́dá gbóòlà jùmọ́dá sáàdìyà a ní sọ ní pé òtútù máa ń gbà ẹ̀ ẹ̀rí tó dáwọn nǹkan yẹn ní ìtumọ̀ pé omi máa wá sí rọ́jà gómìnà tẹ̀rìkìpù yàní ìbàbàrà pé kí wọ́n máa ń bàbàrà fọ́ọ̀mù rẹ̀ ibi àtúgbọ́dọ̀ gbéjà àgbọ́dọ̀ gbógun bẹ̀ ẹtù wọ ṣàbáàni ẹni gbogbo àwọn nǹkan yẹn ní ìtumọ̀ gidi gan ṣàbáàni báwọn fámìlì ìlẹ̀gára nígbà táwọn yẹn bá fẹ́ gbógun jà wọn rọmọdọ́n náà ní ẹ̀rí yẹn náà ní ìtumọ̀ òun sàlàyé àtìgbòrò ṣàwáyé náà ìròyìn bí kọ̀ǹdíṣà ṣe rí nípa nǹkan ẹ̀wọ̀n ẹ̀wọ̀n nǹkan àdàní ń sọ nípa báwọn èèyàn yẹn ṣe ń jà lásìkò ọgbà yẹn lè dẹ́ sọ́ọ̀mù lórí jíjà náà ní lórí pé wọ́n máa ń ṣe àìsí nílẹ̀. ẹ ọlọ́run òkèrè ọlọ́run òkun òsàgbà òsàrò kí ló jọra wọn bẹ̀. àbí ọlọ́run wa subhanahu wa ta'ala wa rasul اللهم رب جبرائه وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم والحمد لله رب العالمين قولوا إلى صلاتكم ورحمة الله تعالى الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله